lọ́pọ̀ حديث ń bẹ́ẹ̀ mọ̀rọ̀ hadithi ẹ̀yọ̀kan náà ní lókun báàbò yìí uh, hadith Ummu Atiyya radiyallahu anha mọ́tún وعن أم عطية نسيبة الأنصارية رضي الله عنها قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أن نخرج في عيدين العواتق والذوات قدور وأمر حجاب أن يتعين يعتزن أن يعتزلنا مصلى المسلمين وفي اللفظ كنا نؤمر أن نخرج أن نخرج يوم العيد حتى نخرج الذكرى من خدرها وحتى نخرج الحيض ويكن خلف الناس فيكبرنا بتكبيرهم ويدعون بدعائهم يرجون بركة ذلك اليوم وطهرته عن عطية رضي الله عنها نصيبة الأنصارية رضي الله عنها قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق وذوات الخدور وأمر الحيض أن يعتزلن مصلى المسلمين حديث أم عطية نصيبة الأنصارية رضي الله عنها Ummu Atiyya nínú àwọn tó gbajúmọ̀ jù nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ obìnrin. Ummu Atiyya yìí oríṣiríṣi àwọn ahadith anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó lámì tó ní kókó òun ni Ummu Atiyya gbà wá. bí a bá rántí ǹjọ́ tí wọ́n ń wẹ ọmọbìnrin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó jáde láyé lójú ayé anábì náà. Ummu Atiyya yìí kan náà lọ gba hadisi wa fún wa pé báyìí lànàbí pa àwọn láṣẹ pé káwọn wẹ ọmọ rẹ̀ obìnrin báyìí ló ní káwọn ṣe báyìí ló ní káwọn ṣe. Ummu Atiyya yìí látàrí irú àwọn ahadisi báyìí kọ́dà ń bẹ nú àwọn ahadisi míì pé Ummu Atiyya ń bẹ nú àwọn obìnrin tí wọ́n máa jáde pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ ojú ogun àwọn tí wọ́n bá rí ẹni tó fara pa nínú àwọn al-mujahidin tí wọ́n máa tọ́jú ibi tí wọ́n fara pa nínú àwọn ọrù obìnrin bẹ́ẹ̀ ni Ummu Atiyya radiyallahu anha wa. àwọn onímọ̀ wa kó gbogbo hadith yìí jọ wọ́n fa fíkìrì kan yọ ńbẹ̀ pé àsìkò láìsí ó sì wà nílànà pẹ̀lú sunna nàbà Muhammad sallallahu alayhi wa sallam kálẹ̀ nìkan tá a fi ṣe alákòóso àwọn obìnrin mùsùlùmí bóyá wọ́n ń ṣe nǹkan àbí bóyá wọn wà ní sùkúù kan káwa ní pé kọ́mọ̀ yìí pé ọkùnrin náà ni ọmọ wọlé ni ọmọ jáde lọ́dọ̀ wọn ká mẹ́nìkan nù wọn pé bàbá nídìí àti máa sọ̀rọ̀ kan sáwọn sisters o àbá fẹ́ gbé nǹkan kan látọ̀dọ̀ wọn o ẹni báyìí ni ó jẹ́ bí elétò láàrin wọn irú ipò báyìí ni Ummu Atiyya radiyallahu anha lọ́wọ́ aláyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa ara hadithi tí Ummu Atiyya gbà wá. pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ìdì méjèèjì òun ni hadith wa alákọ̀ọ́kọ́ lónìí Ummu Atiyya náà ní jẹ́ ẹ̀kọ́ eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ tí a máa gbọ́ Ummu kínní kan Ummu Kulthum Ummu Abdullahi Ummu kankan àwọn yẹn kì í ṣe ó kọ kúníyà bẹ́ẹ̀ yẹn bá ní kúníyà tá a lè pè ní ẹwúrú abubakar siddiq radiyallahu anhu ọ̀pọ̀lọpọ̀ ọmọkọ abubakar ma lónìí abubakar yìí sún kọ rẹ̀ kúnníyà rẹ̀ ni abdullahi ibn abi kuhafa ọkọ abubakar yẹn abdullahi abubakar siddiq ń jẹ́ radiyallahu ta'ala anhu àmọ́ màá wá ń ṣẹlẹ̀ kó burú gẹ́gẹ́ bíi tà abubakar yìí ẹlòmíín bẹ́ẹ̀ tó ṣe pé kúnníyà ni ó borí ọkọ rẹ̀ ó ṣẹlẹ̀ sí abubakar siddiq radiyallahu anhu. ọsẹlẹ̀ sí Abu Hurairah radiyallahu anhu kọ́sẹ́ni ọ̀fẹ́ mú kọ́ Abu Hurairah bàbá bíra wa nísìnyí náà bóyá la àwọn tí wọ́n mọ̀ lè mọ̀ pọ̀ ẹ́ Abdurrahman ló kọ́ Abu Hurairah ibn Sakhr ad-Dawsi radiyallahu ta'ala anhu. bákan náà ni Ummu Atiyya Ummu Atiyya èso kọ́ rẹ̀ kúnníyà ni òun rawil hadith fi wí fún wa pé Nusayba ni ó kọ́ rẹ̀ ń jẹ́ láti ara àwọn Ansar radiyallahu anhum ajma'in. قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أم عتياني أمرنا أن نخرج في العيدين العواتق بأم عتية سوينه أمرنا أن نخرج في العيدين العواتق وطوالسه أن كطوالسه ثم رنو أفا الحافظ المقدسي àwa wò pé kọ́mọ́bà dàrú ta lọ́pàá ọmọ àti ìyá láṣẹ òun lọ́wọ́ àfikún pé táà ní anabiya sallallahu alayhi wa sallam ìyẹn ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni ọmọ àti ìyá ń wí pé ọ̀pá wa láṣẹ. ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ń bí eléyìí pàtàkì jùlọ fún àwa ọmọ akéwù tulabul ilm gbogbo bí tá a bá ti ń rí umirna kọ́mọ́ jẹ́ amarona ó ìmọ̀ wa ń gbà mí pé kúnná nọ́ọ̀mọ̀rù kúnná nọ́ọ̀mọ̀rù aw umirtu ìtumọ̀ gbogbo eléyìí ni pé wọ́n pa mí láṣẹ wọ́n pa wá láṣẹ wọ́n máa pa wá láṣẹ nǹkan báyìí gbogbo gbà tá a bá wádìí tá a bá rí pẹ́ni tó wí gbólóhùn yìí sọ̀hábì anabu muhammad sallallahu alayhi ni kọ́dà bí ọ̀sẹ̀ dáàpọ̀ anabi anabi lọ́gbàlérò pé ọ̀pọ̀ àwọn láṣẹ ń bẹ̀ kọ́ àyídà lọ́dọ̀ àwọn àfa aládìí sí ni ni wọ́n fi máa ń sọ pé gbogbo ń ta bá rí omertu àkúnna nọ́ọ̀mọ́r àwọn omerna tọ́ba jẹ́ pé sọ́ọ́dẹ́ ànábì ló wí falahu hukmu rafi falahu hukmu rafi bíi hadithu tí wọ́n ní kọ́ọ̀lá rasulullahi sallallahu alayhi wa sallam bákan náà ni wọ́n nípa báyìí mú àtìyà ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pa wá láfẹ́ an nukhrija fil idayn al awatiq pé bọ́ba dínú ọdún méjèèjì táwa mùsùlùmí ní tí ò sí kẹta àfijọ́ jimá tún lọ́dún kékeré àwa mùsùlùmí àti sọ síwájú al-Eidayni ọdún Eidul Fitri ọdún awẹ wa Eidul Adha àtọdún léyà ọdún méjèèjì tọ́lọ̀ ń fún àwa mùsùlùmí nìyẹn. Ummu Atiyya Ànábì máa pa wá láṣẹ sallallahu alayhi wa pé bá ọba ọdún kọ́dà ká ní àwátìkù ìtumọ̀ àwátìkù ni àwọn ọmọbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà wọn kì í di dékèrú wọn èdè múndíá ọmọbìnrin tí ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ni wọ́n ń pè ní kíni àwátìkù. ọmọ àtìyá ni anabi máa pa wá láṣẹ pé báwa àgbàlagbà bá jáde kọ́dà ká múrú àwọn ọ̀dọ́ obìnrin náà káwọn náà jáde lọ mùsọ́lá bí wọ́n bá ti ń kírun ẹ̀ẹ́dì ìyẹn nìkan kọ́ wàzàwátì al wàzàwátì alikodoor nítorí wọ́n pè ní dàwátì alikodoor alikodoor jamu xidiri nítorí wọ́n pè ní xidiri lédè Lárúbáwá ni bí wọ́n bá kọ́lé tán bó ti wà láyà nebà Muhammad sallallahu alayhi wa sallam yẹn wọ́n wà á yọ yàrá kékeré kan ọmọbìnrin tó bá ti dàgbà tó ti dépò bàlágà tó ti di békèrò tó di múndíá irú yàrá yìí ni ọmọ gbé láti má máa jẹ́ pé gbogbo ẹni ọba wọlé àbẹ́ ni ọba jáde ni ọmọ rí irú àwọn ọmọ tí ń bá wọn gbé bẹ̀ ni wọ́n máa ń gbé ní kíni zawaatu al-khudur àwọn tó ní ilé tá ń pè ní khediru jámọ́ rẹ̀ plural rẹ̀ ní khudur ìtumọ̀ tí umar àti yahoo wí fún wa ni pé anabi sọ̀rọ̀ sọ́lá mi náà àwọn ọmọbìnrin kéékèèké káníkà wọn náà jáde kódà àwọn ọmọbìnrin tó ti dàgbà tó ti tó lọlé ọkọ tí ì lọlé ọkọ náà zawatul qudur kódà bó bá dijọ́ anabi ni ẹ káwọn náà jáde lọ ìdí mùsùlùmí. fíkìwù hadith yìí ń tá a gbọ́ yín bíi ni pé àti ó ti rinlẹ̀ látàyà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ní pé ilé làwọn obìnrin máa gbé obìnrin jáde ìdákújà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ò ní wá specialize wọn pé tọkọ dẹ já wọn báyìí náà jáde n ti fi hàn pé ìgbésí ayé táwọn sọ̀hábé ń gbé ni pé kọ́dà wọn lè gbọ́ yé débi pé wọn ò gbọ́dọ̀ jáde lọ éèdì anabi bá ní àbọ̀bá ah, dijọ́ ọdún ẹ̀jẹ̀ wọn jáde àmọ́ jíjáde tí wọ́n bá jáde náà kò gbọ́dọ̀ jẹ́ jáde fìtínà wọn gbọ́dọ̀ wá tọmú wọn tọtẹ àbí kí wọn wá wọn tí ọmọ tí ọmọ fa fìtínà fáwọn tí wọn bá láwọn lọ sin lọhùn ní ibi kẹbà ṣe wí nígbà tá anabi sọsọlám sọ̀rọ̀ la tamna'u ima allahi masajid allah anabi ní báwọn ẹrú Ọlọ́run lóbìnrin àwọn kíni àwọn ẹrú Ọlọ́run lóbìnrin bí wọn bá láwọn fẹ́ lọ mọ́sálásí ẹ má kọ̀ fún wọn ìtumọ̀ ẹ̀ ni pé obìnrin téèyàn ní kọ̀ fún kọ́mọ lọ mọ́sálásí ó jáde jáde ẹrú Ọlọ́run ìtumọ̀ hadith anabu muhammad sallallahu alaihi wa sallam lọ. wa amara al-huyyad an ya'tazilna musalla al-muslimin Ummu Atiyya ni kọ́dà lára tí máa ṣẹlẹ̀ láyé anabu muhammad sallallahu alaihi wa sallam ni pé kọ́dà bóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ tí ń ṣe haidọ̀ lọ́wọ́ bọ́bá jẹ́jọ́ ọdún ni ọdún àwẹ̀ ni àbọ̀dún iléyà ni anabi ni ẹja àwọn náà jáde tí wọ́n wá yídí sallallahu alaihi wa sallam ní tìtorí pé látà nínú àǹfààní tí ṣẹ̀ríà Ìsìlámù fẹ́ kí ìdí ó ṣe láwùjọ àwa mùsùlùmí òun ni láti fi shawkatul muslimina wa quwwatuhum láti fi báwọn mùsùlùmí ti lágbàá tó nínú ìlú bí wọ́n ti pọ̀ tó káwọn ọ̀tá ìsìláàmù orí wọn kọ́ kẹ́rù ọba wọn ara ń tí ọlọ́run fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lọ́jọ́ ayídì nìyẹn. lára fíkì obìnrin ni pé ló fi jẹ́ pé bí ọba sí di kan àbí méjì tó lè fà á kákírun nù mọ́sálásí aláṣìlò ìpìlẹ̀ ní ká jáde kó nù mọ́sálásí àti gbogbo ibi tá à ń gbé ká wá pápá kan nù ìlú tí wọ́n ti rí wá bá a ti pọ̀ tó ìbẹ̀lẹ̀ yẹn máa jí lọ kí yẹn dì gẹ́gẹ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣiṣẹ́ pé kọ́dà ká ní káwọn ọmọdé obìnrin àtàwọn tó ti dàgbà kọ́dà àtàwọn tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bọ́ba díjọ́ ìdì méjèèjì káwọn náà jáde wábi tá a ti fẹ́ kírun anabu muhammad sallallahu alaihi wa sallam lọ́pàá sẹ́bẹ̀. àmọ́ o wà á mọ̀rọ̀ alḥuyyadọ̀ àyà àtàzúnà mùsọ̀lá mùsùlùmí. anabi ni bí ọba wa rí bẹ́ẹ̀ bí gbogbo wọn bá jáde bí wọn bá dé ìdí àwọn tí wọn bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yàtàzílnà mùsọ̀lá mùsùlùmí káwọn kú níbi táwọn mùsùlùmí bá ti ń kẹun kò gbọ́dọ̀ wá jẹ́ pé níbi abájí wa tó sáfù àwa rẹ nìkan tí ó jòkó láàrin àwọn tó tó pé òun ò nírun ni àkókò láàrin ibi tí wọ́n to sáfù kóhun àtàwọn tó bá rí bíi tiẹ̀ kí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀kọ́ tà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tí anabi kọ́ wa ni. wàfi lafdin umu atiya ni nínú àbí afa al ni nínú ẹgbàá wa hadithi yìí kan náà kunna nu'maru irú lafdu tàwílẹ̀ kan nìyẹn gbogbo ìta bá ti rí kúnná nu'maru wọn máa pa wá láṣẹ báyìí tí sọ abẹ bá wí ìtumọ̀ ẹ̀ ni pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní parọ́ àṣẹ bẹ́ẹ̀ kúnná nu'maru an nakhruja yawmal eid hatta nukhrija al min khidriha pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam máa pa wá láṣẹ bọ́ba dọjọ́ ìdí an nakhruja èyí tá a wílẹ̀ kan nìyẹn pé tí ó bá sì diwọ́ kan àbí nǹkan tó fà á ká jáde kó nu mọ́sálásí àti ibi tá à ń gbé káwá lọ kírun ní pápá òun nípìnlẹ̀ súnà nàbà Muhammad sallallahu alaihi wa sallam. كنا نؤمر أن نخرج يوم العيد حتى نخرج الذكر من خدرها kọ́dà ọmọbìnrin múndíá tó wà ní Khidru ní yàrá rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní bó bá dijọ́ ọdún ẹ jẹ́ náà jáde wàhátà nukurijà lóye bọ̀ kọ́dà àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù lóbìnrin lọ́wọ́ ànábì ní ẹja wọn náà láǹfààní àti jáde wáyé dì fàyàkùnà khalfanà àmọ́ àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí wọ́n bá dé ibi tá a ti kírun wọ́n yìí di o yàkùnà khalfanà káwọn ó bọ́ sẹ́yìn àwọn èèyàn lẹ́yìn tí irun wílẹ̀ kùn bí ní ṣẹlẹ̀ pé àwa máa rí ẹnìkan tí ó jókòó láàrin sáfù ní pàtàkì jùlọ kọ́dé léyè ṣe ìdájọ́ fáwọn obìnrin nìkan bá a ti wà nù mọ́sálásí nísìnyí kí wọ́n wá gbẹ̀rún dúró kẹ́nìkan wá lémi ti kírun tẹ́lẹ̀ kó sì jókòó láàrin sáfù bí wọ́n ti ń kírun ànábì kọ̀ sallallahu alayhi wa sallam kọ́dà ń jọ́ta ànábì rí tẹ́nìkan bẹ́ẹ̀ nù mọ́sálásí tí gbogbo èèyàn wá ń kírun tóun nìkan dúró tó dá jókòó hadithu Mihjan radiyallahu alasta rajulan alasta bi rajulin muslimin alasta bi rajulin muslimin ee ṣe mùsùlùmí ni níta nàbí yóò fara kàn yín náà jọ náà ìyẹn ni pé kò bá a mú kò lẹ́tọ̀ọ́ kí mọ́sálásí káwọn èèyàn máa kírun fọ gbogbo orísìn tó bá lè wọ̀ ọ́ fà á kéèyàn wá wà nù mọ́sálásí tí wọ́n ń kírun lọ́wọ́ kó wọn má kì í kódà nàbí níbo ọba ti kírun tiẹ̀ tẹ́lẹ̀ tún kí pẹ̀lú wọn jàmá mọ́sálásí tó wà yẹn kọ̀lẹ́tọ̀ kéèyàn dá dó àbí kọ́ wá dó lẹ́gbẹ̀ẹ́ gan pé àwa ti kírun tiwa bẹ́ẹ̀ bá ti lè wà nínú mọ́sálásí tí wọ́n ń kírun lọ́wọ́ àṣẹ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni pé darapọ̀ mọ́ wọn kí kò kírun ni. àwọn onímọ̀ tún wòye sí nǹkan míì tí tọ́jọ báyìí tí máa ṣẹlẹ̀ láwùjọ wa wọ́n ní kí èèyàn wọ mọ́sálásí nísìnyí wọ́n wá bá wọn wọ́n wá ń forí kanlẹ̀ àbọ̀ bá wọn wọ́n wá ń jòkó nígbà tẹ́lómi ti gbọ́ pé bẹ́yìn ọba ti bá ìmáàmù lórí rùkún ọba kẹ́ni kọ̀bára kan yẹn yọ wá kú dúró pé ní a bá dìde lórí ìforíkalẹ̀ wọn ní a bá jókòó wọn tán wọn wà bá ní lórí ìdúró kí n wá tẹ̀lé àwọn onímọ̀ wòye sí i pé kò sí nǹkan kan téèyàn ṣe ń ṣe ìbáàdà tó ta sọnù lọ́dọ̀ ọlọ́run wọ́n ní bí ànábì ò ti gbà kẹ́nìkan dá yẹn rí kí wọ́n máa kírun lọ́wọ́ bẹ́ẹ̀ ni káwọn èèyàn wà ń forí kanlẹ̀ náà kẹ́nìkan wà ń dùn ó wọ́n lọ jọra wọn. kí gbogbo mùsùlùmí wà ní forí kanlẹ̀ nísìnyí kọ́ wa wọ mọ́sálásí kọ́ wa dúró pé ńgbà wọn bá forí kanlẹ̀ tán lèmi ò tó jọyìn wọn. wọ́n lé léyìí náà jọ hadithu mẹ́hìjá níta nàbí wí fún pé alásìtà rajulin mùsùlùmí ni ìtumọ̀ ẹ̀nu ṣé ìwé sara àwọn mùsùlùmí nípa báyìí ká fi èsì eléyìí àmọ́ bó bá jẹ́ obìnrin tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ lọ́jọ́ ayédè ànábì ní káwọn náà jáde bọ́ba wa dásì kò rún kí wọ́n bọ́ sẹ́yìn kálífàdà kí wọ́n bọ́ sẹ́yìn àwọn èèyàn káwọn dá dúró kí wọ́n má wọ àárín àwọn tí ń kírun. fayukabbirna bi takbirihim anabi muhammad sallallahu alaihi wa sallam kọ́ àwọn sọ̀hábí pé kọ́dà bó bá dijọ́ ọdún ẹnu rún nìkan ni káwọn tí ń ṣe nǹkan oṣù ọmọ bá wọn kí yukabiruna bi takbirihim bí wọ́n bá ti ń kábàrà allahu akbar káwọn náà máa bá wọn kábàrà àmọ́ kí wọ́n máa bá wọn kírun. wayad'una bi du'aihim bí wọ́n bá ń sàdúà anabi sallallahu alaihi wasallam ní káwọn náà máa bá wọn sàdúà ní ibi tá a ti ń kírun ìdí ibi làwọn onímọ̀ ti mú pé àṣekà sàdúà ní mùsọ́lá ìdí ibi tá a ti ń kírun ìdí lára sunna anabi sallallahu alaihi wasallam anabi ni wayad'una bí dùnà ìhìn táwọn náà máa ṣàdúrà bí gbogbo àwọn tọ́wá tọ́wá bí tá a ti ń kírun ní a ti ń ṣàdúrà. يرجون بركة ذلك اليوم كما نوما نرك بركة ذلك اليوم البركة بفن وجنا البركة لهم وصوك على لجنا وطهرته أتفي فمكم بيس tọ́lọ̀ wọn bọ́ sọ̀kalẹ̀ fáwọn mùsùlùmí jọ́nà káwọn náà láǹfààní àti jẹ́ àǹfààní ńláńlá yìí lànàbí sọ̀sọ́lọ̀ fi ní kọ́dọ̀ obìnrin kọ́dà bí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kóun náà jáde kọ́ lọ ẹ̀ẹ́dì. eléyìí nínú àwọn súnà nẹ́bùà Muhammad sọ̀sọ́lọ̀ tọ́dà bíi pé ó ti fẹ́ máa kánlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa lóbìnrin <clears throat> àbáwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa kọ́dà bíi ipa ti fẹ́ sọ di pé obìnrin lọ ìdì àwọn jòkóńlé wọn máa dáná de àwọn tó bá lọ ìdì ní káwọn náà tàtàrà eléyìí kọ́ ẹ̀kọ́ ànẹ́bí ní náà jáde bàbá dọjọ́ ọdún kó lọ ibi táwọn mùsùlùmí ti ń kírun. lára fíkìrù hadithi yìí ni pé anabi sọ̀rọ̀ sọ́làm ní bí obìnrin ti ń ṣe haibọ̀ bá débi tí wọ́n ti ń kírun ẹ́ẹ́dì ya'tazilna al-musalla káwọn bọ́ sẹ́gbẹ́ kan kí wọ́n má dùn bí tí àwọn èèyàn ti ń kírun. níbi rìwáyà mi ya'tazilna as-salat kí wọ́n kú níbi ìrun kí wọ́n má bá àwọn èèyàn kírun àwọn onímọ̀ wa wòye sí pé ibi tó bá jẹ́ mùsọ́lá ibi táwọn èèyàn ti ń kírun hali yaakudu xukumal masjid ǹjẹ́ a lè gbé dájọ́ masalasi lè lérí gbogbo ibi tá a bá ti rí kọ́dà irú assembly táwọn kan máa jòkó òun àbẹ́ à ń ṣe fàájì níbì kan kékeré bá sì kò bá sì dé wọn ó ṣe kí na ẹni kalẹ̀ ǹjẹ́ a lè gbé dájọ́ masalasi lè lérí torí pé masalasi làwọn àdájọ́ gbogbo ibi tá a bá pè ní masalasi ó ní kí ọ láwọn àdájọ tiẹ̀ ara yìí táwa náà mà tó súnmọ́ ni pé tahiyatul masjid ń bẹ fún gbogbo mọ́sálásí gbogbo mọ́sálásí téèyàn bá wọ̀ kó o tó jòkó ń bẹ́ẹ̀ àfi kọ́ kọ́kọ́ kírun rákà méjì kó o tó lè jòkó. ṣé bàbá wa jẹ́ pé mùsọ́lá lásán ni tí èsè mọ́sálásí bóyá àwọn kan ń ṣiṣẹ́ ń bì kan wọ́n á fòkúta ṣe bì kan pé bí wọn bá bá wa ń bì káàkiri àbí wọn tẹ fòkúta ṣe básìkò bí wọn ń jòkó náà ni àbá básìkò wọn bá tó wọn gbé ẹni wọn wọn nà ẹni wọn kírun bẹ́ẹ̀ àlèfúnru bẹ́ẹ̀ àlèfún onídàájọ́ mọ́sálásí lápèjúwe bẹ́ẹ̀ yẹn bá ti dérú assembly wọn kó tó jòkóó kọ́sálù alákọ́kọ́ kọ́kọ́ kí tahiyatu alimasiri tá a bá ti nídàájọ́ mọ́sálásí la fún ìtumọ̀ rẹ̀ nu. ara tó tún rọ̀ mọ́ nídàájọ́ mọ́sálásí ni pé wa anna al-masajida lillah gbogbo ibi tó jẹ́ mọ́sálásí ọlọ́run nílé tòun ni ẹnìkan ọ̀ ní ẹ̀tọ́ ni kò ní ráìtì yẹn kó gbélé ọlọ́run ta kéèyàn wá pé mọ́sálásí yìí ẹ̀gbọ́ kíní kan ṣe gbá nǹkan kan ẹ̀ èlò lẹ́rà kọ́dà bóyá pé òun lọ́kọ̀ èèwọ̀ ni gbogbo bí téèyàn bá ti kọ́ mọ́sálásí kápá kíyèsí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíràn kàn ní ẹ̀kọ́ mọ́sálásí ọba ìsún dọ̀la tún wo yóò tún fi kọ́ ṣọ́ọ̀bù kọ̀lẹ́tọ̀ o béèyàn bá máa kó wọn lágbára àti fi kalẹ̀ olè ní ọmọ ẹ̀jẹ̀ mùsọ́lá kọ́mọ ẹ̀jẹ̀ kínní mùsọ́lá ibi tá à ń bọ̀ wá nìyẹn ni pé àwọn onímọ̀ wòye pé ìdájọ́ mùsọ́lá ibi tá a bá pè mùsọ́lá tá a kàn kírun ń bẹ̀ bẹ́ẹ̀ wọn bá bá wa ó yàtọ̀ sí ìdájọ́ ibi tá a bá pè ní mọ́sálásí. ara àyàtọ̀ bẹ̀ nìyẹn wa anna al-masajida lillah ibi ọba ti jẹ́ mọ́sálásí bí ìwé ìta wà yìí ó ti kú ò ní ownership ẹnìkan pé mi mú ní ó ti kú ó ti di kíni ó ti di baytun min buyutillah ilé kan nínú àwọn ilé ọlọ́run èèyàn gbọ́dọ̀ tó fi ṣe nǹkan míì mà àmọ́ bàbá yìí pé mùsọ́lá ni ká kìí ṣe mọ́sálásí o àmọ́ ńgbà tó ń wò tí ìrówó tó ń wò kọ́ tẹ́fẹ́ máa kírun bẹ̀ ni bisimilayi máa kí n bẹ̀ bọ́ba ṣe tán tó fẹ́ kọ́ nǹkan rẹ òsín tó di lọ́wọ́ kìí ṣe mọ́sálásí mùsọ́lá ni. ara ẹ̀ náà ni pé mùsọ́lá ìdájọ́ ti ń bẹ́ẹ̀ bí pé tahiyatul masjid bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí kọ́kọ́ kí Raka méjì kó tó jòkó kò sí fún kínní ibi tó yẹ pé ní àpérí ẹ̀ mọ́sálásí à ń ṣe nǹkan mí bẹ́ẹ̀ ẹnu bí wọn bá bá wa na ẹni síbẹ̀ náà ni. àmọ́ wa rí nínú àwọn al-ulama nínú àwọn onímọ̀ tí wọ́n ní mùsọ́láta bá ti mú ní pé nínú wákàtí márùn-ún àǹkí mẹ́ta ń bẹ̀ lápèjúwe ńdójúmọ́ tá a lè má kí n rà bí gbogbo wákàtí márùn-ún làǹkí ń bẹ̀ wọ́n ní min babil ihtiyat lẹ́yìn tí èèyàn òfin ní kọlu gba ọlọ́run èyí tó súnmọ́ ní pélé yìí ti fẹ́ gba ìdájọ́ kínni ìdájọ́ mọ́sálásí ó yàtọ̀ fún pé ìrun kan bá wa ibi àbá ti ń kí wákàtí márààrún níjojúmọ́ ó ti ní kínni ó ti ní ìdájọ́ mọ́sálásí. ara ń tí wàá jáde lórí eléyìí ni pé irú bí irú bí tá à ń kírun wákàtí márààrún bẹ́ẹ̀ àbá ń kí mẹ́ta tọ́jọ́ sàn bóyá àṣùbọ̀ bá wọn lé bóyá ìṣá yìí náà wọ́n ti lọlé àmọ́ wọ́n kì í mẹ́ta yòókù lójoojúmọ́ irú bí yìí a tún wá sọ bẹ̀ẹ́dẹ́lé ẹ̀fẹ̀ àbí ká tún wá sọ bẹ́ẹ̀ délé ayé àbí ká tún wò sùn ká gbé lúdò síbẹ̀ àmọ́ ta gbogbo bí téèyàn bá ti ń kírun bẹ́ẹ̀ èèwọ̀ ni gbogbo bí a bá ti ń kí wákàtí márààrún eléyìí ti lọ́wọ́ mọ́sálásí nìyẹn torí báyìí kí afọ̀rà ara wọn fíkìrù táwọn onímọ̀ yọ̀ ń hadithi yìí nìyẹn. Ah, lára fíkìrù hadithi yìí náà kúmọ́ òun ni pínpà tá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ní ya'tazilna al-musalla kí wọ́n jìnnà sí ààyè kírun. hukmu lubsil ha'idi fil masjid kí ni dájọ́ ṣẹ̀rí à ń bi kí obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ wọ mọ́sálásí ǹjẹ́ ìwọ ni àbọ̀lẹ́tọ̀. ọ̀nà méjì ló pín sí ọ̀kan bẹ tí ò síyè méjì ń bẹ Al-Qur'an al-Karim sọ ọkùnrin tí ń bá ń ṣe jánábà lọ́wọ́ èèwọ̀ ni kó jókòó nu mọ́sálásí wàlá junuban ìlà àbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àbí bí yẹn bá fẹ́ rí kọjá lásán àmọ́ jíjókòó nù mọ́sálásí bí yẹn bá wà ní ipò ọkùnrin tó ní jánábà jánábà fún nǹkan kí nǹkan tó lè wọ́ fà ìmọ̀ àjọṣepọ̀ ọkọ láya ni àbọ̀ lálàá orí nǹkan tó ọmọkùnrin máa gbogbo nta àmọ̀ pé máa fa kéèyàn onídìí àti wẹ ìwẹ̀ jánábà bọ́ bá ṣẹlẹ̀ síyàn èèwọ̀ ni ọkùnrin ó jókòó nù mọ́sálásí Al-Qur'an ló wí bẹ́ẹ̀ àmọ́ báyìí pé háìbọ̀ ni obìnrin ti ń ṣe kíni obìnrin tí ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ ǹjẹ́ ìwọ ni fóun náà láti jókòó nu mọ́sálásí. àkọ́kọ́ ni pé bí ọ̀rọ̀ ti jánàbà ṣe kílíà tí ò rújú ìtàlùkọ́ alìkẹ́rì mú sọ kò sáyà kan àbádìísì kan tó sọ̀rọ̀ ti háìbọ̀ bẹ́ẹ̀ òun ló jẹ́ ọ̀fà fanfa láàrin àwọn onímọ̀ pé sóbìnrin lè jókòó àbí ò lè jókòó hadithi kan náà wá ní àtàfà kìíní àtàfà kejì ń sábà máa kóòtù kí làdíìsì yìí ni pé láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi Aisha ìyá ńlá wa Aisha wà ní inú nǹkan oṣù rẹ̀ ń ṣe haidọ̀ lọ́wọ́ anabi wa ní ìdí àti mú khumra bí ìtẹ́tẹ̀yàn orí kan ti ń bojú ogun tí bá máa bóyá lójú náà ń pè ní khumra anabi fẹ́ mu nínú mọ́sálásí àbínú rìwáyà mi anabi wà mọ́sálásí ó kí Aisha mú khumra yìí wá báwọn ní nínú mọ́sálásí nínú pé fìkúlì làḥwàl ní gbogbo ọ̀nà méjèèjì yóò sá nídìí kí aisha radiyallahu anha kọ́ wọ inú mọ́tí ìmọ̀ ọ fẹ́ mú kó inú mọ́sálásí wa bá nàbì àbọ̀ fẹ́ mú láti ilé ìta ní yàrá rẹ̀ wá bá ànábì mọ́sálásí. kí ni aisha wá wí ń gbà tá ànábì ní nawilini al-khumra nawilini al-khumra bá mú khumra yẹn tá ànábì wí fún. aisha radiyallahu anha ó ní inni haid ẹni ha ìdùn àǹfààní fún àwa tòlábù lẹ́yìn àwọn ọmọlẹ́kẹ́wò ẹ rí i pé tábà ní fáìlù ọkùnrin tábà wí tóbìnrin àní kíni fáìlà kí ló dé tà pé tí àìṣe ò pé ní ha ìbọ̀tún kí ló dé tà àìṣe ò wí bẹ́ẹ̀ ẹni ọba ní ní ha ìbọ̀ wọn mọ̀ pé ó ni torípa àwọn àlùfáàgù kan bẹ léde lárúbáwá tó yẹ pé ní kọ̀ wà sọkùnrin torí ẹ̀ kò wulẹ̀ nídìí kíni kò ní ìdètú àpẹẹrẹ rẹ̀ ní ìní ha idun kò sí ọkùnrin tí ó jẹ́ ha idun obìnrin náà ní ha idun ààrẹ náà ni ẹni gbọ́bi tí àwọn tí máa ń sọ lárúbáwá gidi ó ti ní hamila olóyún kí ni wọ́n wí imra'atun hamilun imra'atun hamilun obìnrin tó lóyún wọn ò ní pé kí ni wọn ò ní pé hamila tó ń torí pé kò ní kò wà applicable sí kí ni sọkùnrin. So aisha radiyallahu ní ni inni haidun ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o anabi sọ sọ fún aisha pé haidatuki laysat fi yadiki haidatuki laysat fi rẹ tó ń ṣe ọwọ́ rẹ kọ́ rẹ tó ń kíni ọwọ́ sísọ tí aisha radiyallahu anha asọ̀fà anagba muhammad sallallahu alayhi wa sallam pé inni ha'idun kí la gbọ́ yín bẹ̀ wọ́n níta gbọ́ yín bẹ̀ ni pé àṣẹ aisha ti mà níbo ló sì ti mà látọ̀dọ̀ anabi náà ni pé obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ mọ́sálásí kò sí tuma mi nítorí lè complain pé inni ha'idun ni pé a ah, ìbábọ̀ mu àmọ́ mo wà nínú nǹkan oṣù mi lọ́wọ́ èyí ò ṣe fi hàn pé káàlà mustaqarran 'inda sọ̀hábà n ti bẹ táwọn sọ̀hábà ti mà ni pé obìnrin ti máa ń sìnkún oṣù lọ́wọ́ kìí ṣe kínní kìí ṣe kínní kìí wọ mọ́sálásí èdí ẹ̀ láì ṣàfihàn complain pé nítorí ń bọ́ mú wá mọ́sálásí àbí kí n mú kó nu mọ́sálásí o ń láǹfààní rẹ̀ nítorí pé ń sìnkún oṣù lọ́wọ́. wíwí tà nẹ́bí wa ní àìbọ́tù kì lẹ́yìn sẹ́t anabi wa dá lóhùn pé haibọ rẹ o ọwọ́ rẹ kọ́ ni ọwà ibẹ̀ yẹn làwọn tí olóbìnrin lè wọ mọ́sálásí ní ìtumọ̀ ẹ̀ ni pé ntí obìnrin ò fi lè wọ mọ́sálásí ni pé khashiyata talwiz kọ́mọ̀dé pé ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ ọkàn sí mọ́sálásí yọ dẹ̀gbẹ̀ wọ mọ́sálásí. wọ́n ní lànàbì fi ní haidatuki laysat fi yadiki ebọ́wọ́ lọ́ọ́ nà sí mọ́sálásí. háìdọ̀ rí ò sì sí níbi kíni kò sí níbi ọwọ́ rẹ̀ mo gbàrin yẹn yé ìmọ̀ ọ̀fẹ́ náwó yóò mú nǹkan náà mọ́sálásí àbọ̀ ọ̀fẹ́ náà sí anábọ̀ anábì fi ń yé wa pé ọwọ́ rẹ̀ nìkan ni ó wọ mọ́sálásí orí bá Aisha radiyallahu anha yàrá Aisha ní bẹ́lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí anábọ̀ Muhammad sọ̀sọ́làm èyí ò gbọ́ pé àbò lọ́wọ́ masalasi kọ́dà ń bẹ nínú hadithi pé anabi ọwọ́ masalasi tí ó na orí sí yàrá tani yàrá aisha radiyallahu anha yóò jẹ́ ká fi gbọ́ yé pé kì tó dínà yàrá aisha náà lọ nẹ́ẹ̀sì sí masalasi ilé anabi muhammad sallallahu alayhi wa sallam so lọ́jẹ́ káwọn onímọ̀ tó ní àwọn onímọ̀ ò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ nu bàbá ń gbọ́ pé àwọn onímọ̀ kan lóbìnrin lè jókòó àwọn kan ò lè jókòó ntọ́fà ni àdéhùn kan yìí pé níta ìṣàwé ń túmọ̀ pé tí wọ́n ti mọ̀ tá nàbì ti kọ́ wọn ni pé obìnrin yẹn ṣe kíni obìnrin tí ń bá ń ṣe haidọ̀ lọ́wọ́ kìí jókòó ní masalasi anabi tó wá ní haidọ́tukì laysat fi yadiki àwọn gbọ́ yín bẹ̀yẹn pé a jẹ́ pé ntí ọba ní mú ẹ̀jẹ̀ obìnrin yìí masalasi kò sí ní burú bí kí ọwọ́ masalasi lórí àdìsí haidọ́tukì laysat fi yadiki èwo la wá fẹ́ mú bẹ́ẹ̀ nírú eléyìí làwọn afáàmà wa ń pè al-ihtiyatu awla al-ihtiyatu awla bí ó di pé necessity bọ̀rúra àbí hájà gbé obìnrin láti wọ mọ́sálásí èyí tó fi pé jù tí ò ní múrujú wá tí ò ní sí bọ́yábọ́yá òun ni kò jìnnà sí mọ́sálásí bí máa ń sìn kún sùn lọ́wọ́ àmọ́ bọ́ bá ní hájà tó fi wọ mọ́sálásí lábẹ́ hadith Aisha tá nàbí ní hájà sí pé kó mú nǹkan wáyìí tọrọ fi sẹ́rin lẹ̀ pé Aisha na ọwọ́ rẹ̀ sí masalasi fún anabi ní anabi ní ọmọ wa yìí èyí wọn ò rújú radiyallahu ta'ala anha. tó làwọn onímọ̀ sí ni hájà tó lè gbé obìnrin wọ masalasi kọ́ra bí n ṣe haibọ̀ lọ́wọ́ wọn lápèjúwe lórí dárúsù halqa ilmi báyìí tó sì bẹ̀rù pé bóun ọba gbọ́ òun lè má ní àǹfààní bóyá wọn kà kalẹ̀ báyìí àbí nǹkan kan báyìí torí obìnrin tó bá yẹ kọ́ lọ́kọ̀ tó lè bá a kà wá kò lè ṣe bẹ́ẹ̀ èyí ń ọwà afdọ́lù ọmú àbí ọ̀dà àbí ọ̀dà ọmú kú lọ́rọ̀ bọ̀tọ́bìnrin bá ní hájà tí wá wọ mọ́sálásí ọgbọ́dọ̀ fura sí àdéhùn kí ni àìbọ́túkì lẹ́yìn sájúfì yẹ́dìkì kò gbọ́dọ̀ wá wà kíálẹ̀sì débi pé ẹ̀gbin ọ̀wà yí mọ́sálásí ní gbogbo ọ̀nà kọ́nà so eléyìí ni ní kúkúrú ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ àwọn onímọ̀ ń kóbìnrin tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ kó wọ mọ́sálásí àbíkọ́ mọ́wọ́ eléyìí tó tún súnmọ́. Qur'anul Karim kan kò sí àdìsí kan tó sọ pọ́nbélé pé kóbìnrin ọmọ ṣe kínní tó bá wà nínú haibọ kọ́mọ ké Al-Qur'anul Karim kò sẹ́rí kan fún ẹnu ìtẹ́rì ń bẹ fún ni pé látàrí hadithu la yamassul mushafa illa tahirun pé ẹni tí ọba mọ ọgbọ́dọ̀ ṣe kínní kì í ṣe pé kò gbọ́dọ̀ ká o kò gbọ́dọ̀ fọwọ́ kan Al-Qur'anul òun làwọn onímọ̀ ṣe mú mọ̀ràn wá pé obìnrin ti ń há Al-Qur'anul Karim lápèjúwe tó sì bẹ̀rù pé bóun ọ̀bá máa tọ́nu tóun há láàrin ijọ́ márùn ijọ́ mẹ́fà yìí ó ṣeé ṣe kóun sì gbé sọ̀rọ̀ àbí kóun má gbọ́ yé wọ́n ní kọ́dà bọ́ba lè mú nǹkan kan tọ́wọ́ rẹ̀ ò ní kan alukur'an kẹrìmù bóyá yóò nìgí kan tí ọmọ fi sìn àbọ̀bọ̀ gílóòbù sọ́wọ́ ni àwọn onímọ̀ láwọn àgbà onímọ̀ lónìí àwọn onímọ̀ sunna nebà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kò sí ní tó burú ń bẹ́ẹ̀ pàtàkì jùlọ ni pé kẹ́rọ àtúlùkọ́án kọ́mọ sí alukóra àmọ́ bí yẹn bá wà ní jónúbù bá ṣe wílẹ̀ kan ọkùnrin oníjànàbọ̀ gbọ́dọ̀ kí alukóra kẹrìm kọ́dà kò gbọ́dọ̀ kí ayà ẹ̀yọ̀ kan kọ́gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ kí ayà ẹ̀yọ̀ láyà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nù àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi tá à pè ní abdullahi ibn rawaha abdullahi ibn ọjọ́ hadith aisha yìí mo sì fẹ́ kó tẹ̀ kẹ́ẹ̀bá àmọ́ báwọn onímọ̀ ṣe máa ṣe sìnbáàtù bí wọ́n ṣe máa fa ìdájọ́ ṣẹ̀ríà yọ àkìlọ́ kan ìdájọ́ ṣẹ̀rí àǹdélé yìí. Ibn Rawaha gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ti ìsìláàmù ṣe pé bẹ́ẹ̀ bá níyàwó tán láyé ìgbà tẹ́rù ń bẹ bẹ́ẹ̀ bá lẹ́rù obìnrin èyí tí ó fi lọ́ọ́ ṣèṣekúṣe ń ta ó lè fi kan ná àwọn ẹrù rẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ kó fi ṣe kíni kó fi ṣèyàwó kò ní ní gbogbo ẹ̀tọ́ ìyàwó àmọ́ ẹ̀tọ́ tọkùnrin máa ní sóbìnrin yọ wà ní kíni yọ wà láàrin wa ṣẹ̀ríà ìsìláàmù ṣe léyìí ní ẹ̀tọ́ àmọ́ gẹ́gẹ́ bá a ti mọ̀ kò sóbìnrin tí ó dùn mọ́ pé ẹrú tó ń ránṣẹ́ òun náà ní káwọn tún á jọ di bí orogún kọtẹ àwọn ìyàwó Abdullahi ibn Rawaha ní nínú kọtẹ wọn lọ́rùn ọwọ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ńjọ́ kan tí ìyàwó Abdullahi ibn Rawaha wọlé ọwọ afura pé jíjáde tí Abdullahi ibn Rawaha jáde yìí látọ̀dọ̀ ẹrú obìnrin rẹ̀ kan ló ti jáde. ọwọ́ àbí Ibn Rawaha ní kò rí bẹ́ẹ̀ kò fẹ́ jẹ́wọ́ fún ìyàwó rẹ̀ tí ibùdó àlọ́ ní pé ewu báwọn àfa ṣe máa ṣe sinbatu hadithi ìyàwó ìwà ni ọ̀dà káàyà kan àbí méjì inú Al-Qur'an Karim tí n bá a fi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kí ni eléyìí kí ni mo lọ́jọ́ náà àdìsá Aisha ni pé ń fi hàn pé kana mustaqarran indahu ntí wọ́n ti mọ̀ ni pé al-junubu la yaqra'u ẹni bá ń ṣe jánẹ́bì ká alukurani Ibn Rawaha gẹ́gẹ́ bí ọkùnrin tí ọgbọ́n ó sì mọ̀ pé obìnrin yóò ní ma alukurani tó bẹ́ẹ̀ ọwọ́ amẹ́nu ọwọ́ amú ẹsẹ̀ orin méjì kan tọ́jú ọ̀rọ̀ lọ ọwọ́ aka arábìnrin yìí rò pé ayé alukurani lọ kà lóòótọ́ àmọ́ ọ̀ka kurani lẹ́ńtọ́ wà ní junubu èyí ń fi hàn pé Ibn Rawaha náà mọ̀ pé bẹ́ẹ̀ bá ń ṣe jáná bàlá wọ tẹ́kínì kọ́gbọ́dọ̀ ka alukurani kẹ́ ní kúkúrú Ah, bẹ́yàn bá wà nínú jánábà kò gbọ́dọ̀ kékeré ní kò gbọ́dọ̀ ka alukur'ani o bọ̀tẹ́yàn bá wà nínú haidọ̀ kò sí ń tọkọ̀ fún bọ́ba nẹ́ẹ̀dì àti ka alukur'ani kẹrì. àwọn onímọ̀ sí wòye sí pé kí ni sẹ̀ríà torí ẹ̀sìn yàtọ̀ láàrin jánábà àti haidọ̀ wọ́n ní jánábà ò ní nǹkan kan tó dìyàn lọ́wọ́ pé kéèyàn gbé kó o la ń gbà tó bá wù. haidọ̀ ò rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ obìnrin láti ṣe kíni láti gbé fún gbà tó bá wù àfìgbà tó lọ́n bá ní ọjọ́ máa ṣe jẹ́ ọjọ́ márùn-ún ni ọjọ́ mẹ́fà ni ọjọ́ méje ni àfi kó pé àmẹ́já nẹ́bà kò sí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlẹ́tọ̀ àti ṣe kínní àdígbé kó la ọkàn lọ́wẹ̀ ni ọ̀sùkọ̀dà sí mímọ́ ní òfin sí ẹ̀sùsì kankan fún yẹn pé mo fẹ́ ka Kùránì ní jánẹ́bà àbí mo fẹ́ lọ jókòó mọ́sálásí ní jánẹ́bà lọ́wẹ̀ kọ̀ọ̀kan Kùránì Kárím lọ́wẹ̀ kọ̀ọ̀wọ̀ so ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ní lọ́jọ́ kí sẹ̀ríà islam fi ìyàtọ̀ yìí lẹ̀ láàrin ẹ̀tọ́ tóbìnrin ní tọkùnrin ò nírú ẹ̀tọ́ bẹ́ẹ̀ pàtàkì jùlọ bọ́kẹ́ bọ́kùnrin bá ń bẹ nínú jánábà káfíkún jánábà táwọn wíìkì sọkùnrin nìkan o obìnrin tí ń bẹ nínú jánábà náà ìdájọ́ kan náà ló mú àtọkùnrin oní jánábà o ìtumọ̀ ẹni kóbìnrin tó bá ní jánábà náà tí ì ṣe háyúbọ̀ kò gbọ́dọ̀ ka quran Al-Karim kò sì gbọ́dọ̀ wọnú mọ́sálásí fún ìkéyìí tí ọba lè fà àfẹ́yìí tí Kùránì lóhùn yọ̀ǹda pé ilá ábírì ìṣẹ̀bí já èèyàn fẹ́ sáré kọjá bóyá kò sọ́nà míì tí ó gbà àbó nídìí àkàntì kọjá lásán àmọ́ jíjòkó islam alukur'an kẹrìmù lè wọ̀ ní bẹ́ẹ̀ bá wà nípò jánaba so insha allah ta'ala ká dúró báyìí ẹjọ́ mẹ́jọ bí ibùdó náà káwá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa solatul kusuf ẹ má bínú pé mo pẹ́ díẹ̀ ẹ rí i pé mi àti imam kọmọrùdín làjọdé à ń kankan láti asiri láti wà mẹ́ so kọ́lọ́n kọjá àtijọ́ mẹ́jọ náà Allah ala nabiyyina muhammadu wa ala Ali wa sahbihi ajma'in. رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم أعوذ بالله ni àwà yìí tí wọ́n tó bá ní ìbẹ̀rẹ̀ tàbí méjì ní yálọ́wọ́ number one ààrẹ kàkà ìbéèrè tèmi ni pé ẹni tí àwọn tó jẹ́ pé wọ́n fi mọ́tílá sílẹ̀ wọ́n kírun nínú wọ́n fi mọ́tílá wọ́n fi dímọ̀ wọn wọ́n fi sínú ṣọ́ọ̀bù wọ́n kí ń bẹ́ẹ̀ ṣé tí ẹni ò sì sọ fún wọn pé bóyá òun fún wọn àbí kò fún wọn tí wọ́n kàn lólé ẹni yẹn náà ṣé ìdájọ́ mùsọ́lá láàfún ni àbí ìdájọ́ masjid wọ́n ń kí àwọn ìrun tó kù náà. ní àti sọ yẹn tó bá yẹ nìkan wọ́n ń kí ń bẹ̀ ní ìrun ayídì àbí jimá nìkan wọ́n ń kí ń bẹ̀ mùsọ́lá náà ló sì wà kò sí ẹnì kankan nù ní mímọ̀ tó ní bí a kí ìdí nbì kan kí jimá nbì kan ó ti ní mùsọ́lá ẹ̀rí ní anábà Muhammad sallallahu alayhi wa sallam eh, bá anábì ọba kí irun ìdí mùsọ́lá lànàbì tí máa lọ kí but eléyìí tó bá ti di pé jojúmọ́ wọ́n ń kírun wákàtí márààrún pàtàkì jùlọ níbi tó jẹ́ pé ọmọsúra mọ́sálásí wá bí ṣọ́ọ̀pù bí yẹn ṣe kọ́ mọ́sálásí náà ní kọ́ ṣọ́ọ̀pù ìmọ̀ràn ni pé èyí tó bá ti rí báyìí kí wọ́n béèrè àníyàn ẹni tí ó fún wọn ní ṣọ́ọ̀pù yẹn ètò ṣé ó yọ̀ǹda ṣọ́ọ̀pù yìí kí ó jẹ́ mọ́sálásí àbí ọ̀yọ̀ǹda islam ò tú láti yàn pé kọ́kọ́ mọ́sálásí o islam ò tú láti yàn pé kò sí kínni kọ́kọ́ mọ́sálásí ládàpọ̀ ńbẹ púpọ̀ fẹ́ntọ́lọ́ ń bá yọ̀ǹda fún tọ́ba léwọn ọ̀yọ̀ǹda kí wọ́n wá ibòmíì tí wọ́n ti máa kírun wákàtí márààrún àmọ́ báyìí pé jimá nìkan kò sí nǹkan kan wọ́n máa lò pé fún mùsọ́lá Allahu a'lam. ẹnìkan ni ó béèrè ìbéèrè yìí wọ́n ní fún àǹfààní àwọn tí àwọn ní àwọn máa ń lè rè so wọ́n náà máa ṣe àwọn ayẹyẹ kan fún wa wọ́n pè ní end party àbí nǹkan end of the year party so wọ́n ní kí ni Islam sọ ní orí ilé wọ́n ní sẹ́rù nǹkan wáyé náà dáa kí ó yá sí àǹbá ọmọ mùsùlùmí dàbí kò dáa wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ sọ. ẹ mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo nǹkan báyìí a gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ bayna al-ibadati wal-aada al-farqu bayna al-ibadati wal kí ni ń jẹ́ bàádà ẹ̀sìn kí sì ni ń jẹ́ kí ni àlàádà méjèèjì yàtọ̀ ẹnití ọba jẹ́ ìbáadà òun lọ̀rọ̀ bídí àwọ̀ ntọ́ba jẹ́ ìbáadà lọ̀rọ̀ kínní òun lọ̀rọ̀ bídí àwọ̀ ntọ́ba jẹ́ àádà ọ̀rọ̀ bídí àkọlọ́wọ̀ bẹ̀ ọ̀rọ̀ kí lọ́wọ́ alḥillu walḥurma alḥillu walḥurma halali ni àbí haramu ni nípa end of the year party tí wọ́n ń ṣe eléyìí ọ̀ kò sí náà bá léyìí tó hàn sí mi àlàáda ni a wò pé kí ni wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ torípé tó bá jẹ́ àlàáda ojú ń tààfi wò kìí sojú pé ǹjẹ́ ànábì sí àbá ànábì ò sí ọ̀rọ̀ bídí àkọlọ̀rọ̀ àlàáda ọ̀rọ̀ ǹjẹ́ halali ni àbí kíni àbí haramu ni àwa lè gbé ìdájọ́ kan fún gbogbo ibi tí ti ń ṣe irú end of the year party àfi ká mọ kíni wọ́n ń ṣe lọ́kọ̀ọ̀kan lápèjúwe níṣe tó pé ní táwọn kèfèrí ń ṣe ni wọ́n rí ìlú kan pé bí wọ́n sì ń ṣe ń ṣe òun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni àwa náà ṣe yàn yẹn gbé kéèkì wá gbé gíní ẹgbẹ́ gbogbo ọba jọba yẹn haramu ni tọ́lá nàbí ni man tashabbaha bi qawmin fa huwa minhum àmọ́ èyí tá a bá rí i pé kì í ṣe pé wọ́n kọ̀sí àwọn ọ̀tá ìsìláàmù kankan àbí wọ́n ṣe nǹkan kan tó jẹ́ haramu bẹ́ẹ̀ yẹn ọmọ ẹ máa wá jó ẹ máa dì mọ́ra yín ẹ ẹ play music tí ọba ti fi gbogbo eléyìí ń bẹ lábẹ́ àádá ntọ́ba jẹ́ halal kò sí ntọ́ tó burú ń bẹ Allahu a'lam. Ah, assalamu alaikum tula. Ṣé ti dáhùn nípa àwọn ẹ̀kọ́wà fún ọ̀rọ̀ jihad week or something like that tẹ́lẹ̀ torí pé wáyé. Òun náà mọ sọfẹ́ jihad week ìbádìí ẹ̀yin náà ìbádà ni àbí àládà. Nàám ẹ́. Assalamu alaikum Tó lábẹ́ ìbéèrè yìí náà, ṣé kí á kó ìmá kó àwọn ọmọ lọ sí orí stadium fún matching wọ́n láti fi máàkì eh, bóyá children day tàbí mọ̀lúù day àbí nǹkan kan ṣé àlàáda náà ni then ṣé èèyàn lè kírun jàmá méjì èèyàn lè kírun jàmá méjì lọ́jọ́ àmín ìrọ́ka fẹ́yàn kì í ní jàmá lẹ́ẹ̀mejì níbàámu sí eh, àdéhìsí ẹ ọlọ́run ọ̀sán ilé kan dáadáa ìbéèrè yín ọ dàpọ̀ díẹ̀ ẹ dàpọ̀ mọ̀lúdì ẹ dàpọ̀ children's day so gẹ́gẹ́ bí n tí mo wí ọ̀rọ̀ mọ̀lúdì kò sí èméjì ń pẹ̀ pé ìbáàdà ni ọ̀rọ̀ mọ̀lúdì kò sí èméjì ń pẹ̀ pé ọ̀rọ̀ ìbáàdà ni nípa báyìí ṣọ́kùmù bídíà àti súnà ní bẹ́ẹ̀ ṣọ́kùmù bídíà àti kìnnì àti súnà. nípa ti children's day ojú tí a fi wò yẹn gẹ́gẹ́ bí mo ṣe wí kákọ́ wo ìpìlẹ̀ rẹ̀ bóyá tàṣàbù ń bẹ̀ ń bẹ̀ àbí kò sí ìtí tàṣàbù ni pé ìkọ́sí àṣà àwọn kan tí ìṣàṣà Islam pàtàkì jùlọ èyí tó hàn sí mi ni pé gbogbo ohun tí ó bá ti ní kíní kan dé pé à ń celebrate kíní kan dé tá a máa ka déètì wọn pé bọ́ bá ti di èdè déètì yìí lọ́dún ó kó sábẹ́ nẹ́bà Muhammad sallallahu alaihi sọ fún àwọn ará Madina ń jẹ́ tó dé Madina tó ní. إن الله قد abdalakum bi هذا àdàgbà muhammadu sallallahu alaihi wa sallam wọ́n ń ṣe kíní kan wọ́n pè ní maharajanu madina gbà wọn ọdún táwọn náà máa ṣe anabi àná ẹ̀pa gbogbo ẹ̀jì wọn lọ́dún wọlé àmọ́ wá ṣe anabi lọ́lọ́run ti fọdún méjì rọ́pò fún yín Eidul Fitri wà Eidul Adha èyí ò ní pé gbòǹtì bá ń jẹ́ ọdún tó ní déètì pé bóyá twenty seven kìíní kan eh, first of kìíní tí n bá ń dọ́dọ̀ ọdún bẹ́ẹ̀ eléyìí ọ wà lábẹ́ pé anábìláwa mùsùlùmí àgbọ̀dọ̀ tún ní ọdún míì má lẹ́yìn Eidul Fitri wà Eidul Adha wallahu a'lam. wọ́n ní ǹjẹ́ yẹn lè kí jàmá méjì bọ̀tí wọ́n tètè wá clarify rẹ̀ pé gẹ́gẹ́ bí hadithi tí a ní anábìrẹ́ nìkan tí tó dúró tí òkèrún anábìwá ní òkèrún ìfi ẹ̀ náà ni pé èèyàn gbọ́dọ̀ kọ́dà ìwọ ni kéèyàn ọmọ ọmọ pé mo fẹ́ kí ládàá mi ọ̀pọ̀ ẹ mo fẹ́ kí ládàá mi ọ̀pọ̀ bàbá wa sálámà yà yín yóò tún bọ́ sí mọ́sálásí dẹ̀ àbí bàbá wa nu mọ́sálásí náà ọ sálámà tán ọba tún rí àwọn kan tún ẹ wọ́n tún gbẹ̀rùn kan dúró olóhùn fẹ́ kí ọba ẹgbẹ́ twenty seven twenty seven ni kó wọn sọ di times four àbí times three ẹ̀yìn òbí dé àní àdáda lẹ́sìn ní kọ́dà àwọn afá sọ̀rọ̀ nípa yẹn kọ́dà ntí ntó lè mú yẹn wá kírun mí òun ni àkọ́kọ́ ni pé bẹ́yẹn bá kírun tírun àkọ́kọ́ dáa tírun àkọ́kọ́ ò ṣégin ni kọ́dà bọ́jú ẹ̀mẹ́ wa yóò tún kí nígbà tí arákùnrin kan wọlé láyà nàbà Muhammad sallallahu alaihi wa sallam kí là nàbì wí fún irji' fasalli fa innaka lam tusalli ìdí alákọ̀ọ́kọ́ ni gbogbo ọ̀run tí yẹn bá kí ìmọ̀ wọn wá sọ fún ni àbóhùn náà lọ́padà mọ̀ fún rẹ̀ pé ìrun tó ń kí kò mu yóò tún kíni yóò tún méjì àbí ìdíkejì onírúurú ìtàn nàbà Muhammad sallallahu alaihi wa sallam fi lélẹ̀ èèyàn ti kírun lé àbó ti kírun bì kan ọwọ́ àwọnú mọ́sálásí èyí tóun nìkan ó fi wá dá yàtọ̀ fún gbogbo àwọn tí ń bẹ mọ́sálásí ìdí kan nìyẹn tíyẹn lè fi tún ìrùn kíkọ́ la bóun ti kí anabi kpala ṣe bẹ́ẹ̀ tọ́ra àwọn ọkùnrin tí wọ́n wí àwọn oníkọ́ sọ lẹ́yìn náà fi rìn hàlì náà àti kírun ni anabi ní bá tiẹ̀ ti kírun bẹ́ẹ̀ bá bá àwọn èèyàn mọ́sálásí ẹ̀ máa kọ́ ọ wọ o lè má wọ mọ́sálásí o lè má ti mi wọ́n fi kírun tán àmọ́ kọ́ wá wà nù mọ́sálásí káwọn kan máa kírun kí wọ́n wá dádúró èèwọ̀ ni so àwọn àdíwọ̀n yìí lèyàn lè fi tún ìrun kí but ordinary lè ìrun tó bá ti dá àtẹ̀yàn ti kí kò lẹ́tọ̀ọ́ kéèyàn pé mo fẹ́ kí ládàá mi ọ̀pọ̀ ni wọ́n á ń túnrun kí la. pé mi ì bá mi ì bá àwọn jọmọ so mo á wọ mọ́sálásí mo á bẹ́ẹ̀ nìkan náà tó ní o ti bá jọmọ sáà méjèèjì sálẹ̀ kí jama mi lẹ́yìn bẹ́ẹ̀ ni. ẹ insha allah ta'ala eleki but n táwọn onímọ̀ sọ ilẹ̀ tí gbọ́ pa àwọn kan náà àwọn onímọ̀ pàtàkì jùlọ náà àwọn onímọ̀ àìpẹ́ yìí minhum uh, sheikh muhammad nasiruddin albani àtàwọn míì àwọn kọ̀ nítorí fà tí fi kọ́ ni pé aya al-qur'an al-karim tó ní àwọn kan wọ́n sọ masalasi di diraran wa tafriqan bayna al-muslimin pé ntí ní situation tó bá di pé èèyàn ti sọ ọ́ dàtà pé yọ ọmọ wa retí kí ìmáàmù rọ́ọ̀tì bí ọ sálámà lòun ọ ṣẹ̀ṣẹ̀ wá dé yọ wá kí àwọn èèyàn tẹ́ ẹja kírun torí pé kò fẹ́ kírun lẹ́yìn ìmáàmù tí ń bẹ níwájú ẹ̀ irú eléyìí ò lè but irú bẹ́ẹ̀ ṣe wù yìí kí èsì pé èèyàn sọ ọ́ dàtà ọkàn wọlé after abijawazi yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa nínú wọn ni sheikh ibn Uthaymeen rahimahullah ta'ala sòdí ọba ní nǹkan kan tó fà tọ́ta kọ́ńtì ìsìláàmù ní ká má ṣe bí ìfidọ́tẹ̀lẹ̀ ìmáfẹ́ kírun lẹ́yìn ìmáàmù rọ́ọ̀tì torí pé ìmáàmù rọ́ọ̀tì bí mọ́sálásí òun la láṣẹ mọ́sálásí ni òun ní tọ́pọ̀lọpọ̀ ọmọ kọ́dà ẹ ìmáàmù ń sàlù àlá lọ́wọ́ ẹ gbẹ̀rún dún ẹ má kírun lọ ó ti pẹ́ jù kò bá ìsìláàmù mu kò bá kíni kọ ìsìláàmù mu ànábì sọ̀rọ̀ sọ́làm ní gbogbo ibi téèyàn bá wà kọ́dà bí ọmọ kéwú tó wọ̀ tọ́ wá bá a anabi ni wàlá ya umanna rọjòló rọjòlá fi sultani yìí níbi tó fọrítì rẹ̀ bá wà ẹnìkan gbọ́dọ̀ dé kọ wá jẹ ìmáàmù máa lérí ń bẹ àfi tó bá yọ̀ǹda so ìyẹn ni tí ọba ti fírù yíwọn pé yẹn fẹ́ máa máa máa wá pínjà máa mọ ìmáàmù lẹ́yìn tọba ìpè sábà bí kan àbí kejì lọ́fà tí èsì pásá insha allah kò sí ní tó burú ń bẹ wallahu a'lam. Ah, assalamu alaikum gẹ́gẹ́ bí ìbéèrè mi ni ẹni tí ó ní jẹ́nàbàlà fún ìdíwọ́ kàbí méjì kò wá ní àǹfààní àti dèwẹ̀ ó sì fẹ́ kí mo jàn mọ́ ó wá ṣe táyà mọ́ tó ní àǹfààní àti tó mọ́tíláṣí àbí láti kakọ̀. ẹ má bínú pé fún di kan àbí di kejì tá a lè mọ rúdi yẹn tọ́wọ́ ní ọ̀jẹ̀ ká mọ rú èsì di òtútù mọ́ kò lè wẹ omi tútù kò sí láǹfààní àti gbómi kaná ọba ìpè yẹn ni èèyàn lè ṣe táyà mọ́mù lóòótọ́ lẹ́yìn bá wà nù jánábà tí òtútù mú kò sì dín bí tó ti lè gbé omi kaná ọ̀sẹ̀lẹ̀ láyà nàbà Muhammad sallallahu alaihi wasallam náà ọ̀hún yìí wọ́n ṣe dì ni mo fi ní kí wọ́n sọ àfa Sharif wọn ni èèyàn ń bẹ̀rù kí ni kí jama ọmọ kọ́ bá bọ̀ yìí wọ́n ṣe dì bẹ́ẹ̀ yẹn bá ń bẹ̀rù kí jama ọmọ bọ̀ lọ kó tètè dì í but ilé yìí tá à ń sọ lọ́wọ́ ó ṣẹlẹ̀ láyà nígbà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́ ṣẹlẹ̀ sí ní amr bin al-as radiyallahu anhu kódò ní ìmáàmù fáwọn èèyàn ó sì ṣe táyà mọ́mù lórí jánẹ́bà tó ní òṣìkìmù fáwọn èèyàn àwọn tó fi ẹwẹ̀ kọ́ àwọn sọ̀hádà nígbà muhammad sallallahu alayhi wa sallam ńgbọ̀n pé òun là nẹ́bí yẹn ní ìmáàmù wọ́n wọn á tẹ̀sẹ̀ wá tó tọ́ báyìí báyìí ni ẹni tó fi ṣe ọ̀gá fún wa báyìí lọ́dánwò anabi sọ asọ́làmù sí pé obì lóye ń bí ilẹ̀ kan anabi ní kí ló dé ó ní báyìí báyìí lọ ṣẹlẹ̀ òtútù mú òun tiẹ̀ wá fẹ́ gbìyànjú pé boko òun wẹ́ òun bá rántí àyà alukurani tó ní wàlá takutu lu àǹfùsàkùn ẹ má fọwọ́ ara yín para yín a ah, tí òjò wọn tí òjò wọn gbìyànjú pé wọn wẹ omi tútù nìyẹn anabi sì ní kò láìsí so eléyìí ni ẹ̀rí lórí pé bọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti wí yẹn àfi kéèyàn wá mọ̀dí irúdi tí malam dákọ nísìnyí wọn ò tó láti wá sí táyà mọ́mú kéèyàn ọmọ wẹ̀ irúdi mi tó lè fà á ni pé ibi téèyàn wà kò sómi kò sí kíni kò sí omi abomi ń bẹ gbogbo ọ̀kan ní sẹ̀rí àsìlámù là kalẹ̀ lápèjúwe àwọn tí wọ́n rìnrìn àjò wọn wà nù pápá bóyá pure water báàgì kan náà wọ́n gbé lọ́wọ́ ni wọ́n mu díẹ̀ díẹ̀ ẹnìkan wá lóun ní ìjànàbà kò sí sómi míì tí wọ́n mu bóun nìkan bá tú báyà pé ọ̀tà mẹ́rin àbí mélòó ló kù irú eléyìí náà lè fà á kó ṣe táyà mọ́mù tí wọ́n fomi tí wọ́n mú tí wọ́n ṣe kíni tí wọ́n mú kó wọ́n ṣe táyà mọ́mù kó fi kírun sọ ọba amúbẹ́ Allahu àlá ẹ ó lè ka Kùránì náà nítorí bá ti lè mú kírun ó lè ka Kùránì náà àmọ́ bẹ́ẹ̀ nù hadith anábọ̀ Muhammad sallallahu náà pé bẹ́ẹ̀ yẹn bá rú mi kó padà wá ṣe kíni fọpadà wẹ̀ ọ wà nù hadithi bẹ́ẹ̀ nígbà tá ànábì tọ́ṣẹlẹ̀ nírìn àjò kan ànábì gba nígbà tá ànábì nìkan padà fún wọn lómi ànábì béèrè pé ta ni tó béèrè báyìí omi ni na hmm, ẹ̀wọ̀n tó ti kí kò ní dàgbàrà kò ní dàgbàrà wọn. Allahu a'lam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. fàákọ́m náà ń da ìṣirí na yawman wa layla àwọn wá dúró lọ́dọ̀ rẹ̀ àwọn wá lo ogúnjọ́ lọ́dọ̀ rẹ̀ twenty days wàkánà rasulullah sallallahu alaihi wasallam rahima rafiqa olóṣìṣẹ́ lámàmà rahima rafiqa ah aláàánú ni ẹni tí kẹyẹ ni ẹni tí bàbàrà yẹn ni ẹni tí sáájò yẹn ni ẹwò nígbàtí wọ́n lè kí wọ́n rí bẹ́ẹ̀ jà á bí káwọn ọmọ fò mà falamma zanna anna qad sakna ahlana sa'alana ma tí wọ́n ti lọ táwọn lógúnjọ́ ó lànà ìwà fura pé ẹ̀mí ilé ti ń mú àwọn ọ wá bèèrè ń pa lé àwọn fakaba àwọn aṣọ báwọn èèyàn ṣe rí rí báwọn ilé sallallahu alaihi wasallam ànábì wa sọ pé rẹ̀ èrìjíwù ìlà ahlikum ẹ máa lọ lè báwọn ará lè lẹ́yìn ògúnjọ́ tí wọ́n lò pẹ̀lú wọn wà á lè mú ẹ̀kọ́ wọn ní tẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi ìyẹ́ kọ́ wọn lẹ́sìn ogúnjọ́ tẹ́ ẹ̀kọ́ yìí wọ́n mú rúhùn wọn láṣẹ nítorí ẹ̀wọ̀n ó ṣe wọn gbogbo àwọn ọmọ ya wa tẹ̀blíg ẹ̀kọ́ kan rèé o oṣù mẹ́rin níjáde ìyàwó àtọmọ oṣù mẹ́rin láàrin ọdún tó ló ń lò àìgbàgbọ́ yẹ́sìn tó yẹ mẹ́rin olóńdó àìgbàgbọ́dé ẹ̀sùn tó ní òfin lé ilẹ̀ ìyàwó àtọmọ oṣù mẹ́rin kí ló ní ọmọ fíṣẹ́sì kí ní ọmọ sí lẹ́sùn ìgbà wọn ké tán tí wọ́n kọ́kọ́ ogúnjọ́ tán ìjọ ọgbọ́n fún wọn tún tàtọ̀dà wọ́n fún mú jáde kí láà ni wọ́n ṣe ó ní wọ́n padà sọ́dọ̀ ara lé ni ó sì ní ẹmọ wà pẹ̀lú ẹmọ kọ́ wọn ibi ẹ̀sìn ọlọ́wọ́ bàbá dé yóò gbé débẹ̀ kọ́lá bò sí láyé mọ́ ọ̀rẹ́ mi kan ọlọ́rọ̀ ọmọkéhùn olóhùn lọ jáde pẹ̀lú àwọn tẹ̀blé ọlọ lóṣù kan forty days láti bí forty days wọ́n bá tún sọ pé àbíkó tún wá lọ four months ọlọ́run jẹ̀mọ́ èyí wọ́n bá wá bá wọn pé ọmọ kéwì yín báyìí nígbà ọba fòṣù mẹ́rin tún kún àwọn wá yọjú sáwọn fámìlì rẹ̀ àwọn ṣètò oúnjẹ fún wa owó fún wa àfáà yìí ọlọ́run wa sọ wọn pé bí afàdéhùn sí kọ́nu nítorí pẹ̀lú ẹ̀jọ́ sọ pé yóò lógójì ọjọ́ kó tún padà wálé bí ọba lóṣù mẹ́rin míì kọ́ wá bára ilé rẹ̀ sọ kọ́ wá báyàwó ọmọ sọ kọ́ wá ṣètò tí wọ́n jẹ́ ńlé kèé sẹ́yìn kọ̀ọ̀kan yín ṣáájọ́ wọn sọ fún yóò ẹ̀ bá rẹ̀ sọ fún kó padà wálé láyéláyé ẹ̀tún dé mọ́sálásí òun ṣe wá sí máláyé sálíkì àmì èdè ń gbọ́rọ̀ dàbẹ́ ọba fọmọ kí wọ́n sẹ́sà fa èyí tà náà bí gbélé rẹ̀ kálùsù mẹ́rin lọ́lẹ̀ ṣe wáàsí fún yàn láìkò kéè àwọn sábẹ́ ìlọ́lẹ̀ ké lọ́dọ̀ ànábì nígbà wọn sì ké tán sọ fáwọn ará ilé wọn wọ́n ń zèrè ilé ti bẹ wàzákàrà ṣe à nábi sọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wọn tó ní wọn lè ṣe mẹ́bá délé wọ́sọ́lù ẹ̀sìn máa kírun mẹ́bá ti délé kàmára àìtùmú ni sọ́lì kẹ́bẹ̀ ṣe rí mi tí ń kí ni o ẹwà àwọn ọ̀dọ́ yẹn ẹwọ lónìí gbogbo àwọn ọ̀dọ́ dé ẹ̀ka ọmọ ya àwọn ọ̀dọ́ ló ìmọ̀sán fáwọn òbí wa pé àwa làáfáà yín nìsín àwa làáfáà yín sẹ́rí àfáwọn kẹ́kọ̀ọ́ béèrè àfáàlámúnúgun ó ti kú ẹ̀sìn fún gbà ní ẹ̀ sì máa sẹ̀sìn nígbàtẹ́yìn èkú àwa làáfáà ní ti fẹ́ mọ̀ gbẹ́sìn dára bá ń sọ fún yín kámọ̀tún wá sọ pé àfáà múnugun àbáwọn kẹ́kọ̀ọ́ wọn ò rí tíra tẹ́ngbà náà wọ́n bá ti kú àmọ́wọ̀ èkú àwátá kù ní sílámà sọ fún pé báyìí ní ẹsẹ̀ fún àwọn tó ti kú pẹ̀lú àfáà múnugún àbáwò kí ó kò béèrè dédé sílábọ̀sì kéwà àbáwò bí kò béèrè ni wọ́n fi máàkì tàwọn yòókù náà tílíkà ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum àwọn tó lọ́lọ́ láwọn tó ti lọ ẹ̀fọ́ àwọn àti wọn lẹ̀ wa lakum ma kasabtum gbà tí wọ́n ń bẹ láyé lónìí táwọn sọ wọn pé àwọn bàbá yóò rí tíráì kí ló tọ̀ fẹ́ tẹ̀lé ìfẹ́ nínú ẹ máa kí bẹ́ẹ̀ ṣe rí mi tí ń kí ni o fàyíza hadrati salad tásìkò ń bá wa tó fáliyò azẹ́rùn lápá àdùkù kẹ́nìkan nu yín kó pèrún wọ́n lè yẹ̀wò mùkù àkíbárùkù ẹni ó bá sì dàgbà nu ó ní màá ń pẹ̀tì ó tún dàgbà òun ni ẹ jẹ́ kí ọ̀sàájú yín kírun kì í ṣe pé ìdílé yín ní wá ń joyè níjẹ̀ mú bẹ́ẹ̀ bá délé kọ́ ẹni ó bá ní mọ́ jù nu yín ẹjọ́ máa kì ìbádàlá ayọ̀ sàbáà ẹ̀yin ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń bá rí àwọn ọ̀dọ́ wa yìí inú mi máa bàjẹ́ ni inú mi máa bàjẹ́ ni pàtàkì jùlọ nílọrin gbogbo àti bá aráwọ̀ ọ̀dọ́ kọ́dà wa tá a nírun pẹ̀lú òdòwà fún inú mi máa bàjẹ́ ni nítorí kékeré ǹjẹ́ báwọn ọ̀dọ́ táyé ànẹ́bì sí rí làwárí lónìí àwọn ẹ̀kan ni wọ́n tẹ ẹwọ́rú ọlọ́lọ́mọ yìí ìlú tí wọ́n ti wá bà nẹ́bì ò tí wọ́n dúró sọ́dọ̀ rẹ̀ fógúnjọ́ kí lànà ibi dá tí ó fún ẹjẹ́ kí ló nílé wọ́n tún wá kó bá wọ́n ni wọ́n wá lo ogun ọjọ́ òru ogun ọjọ́ ọ̀sán ojú ọjọ́ lérí ẹ̀sìn wọn sáwà àti ẹ̀kéwù lónìí ìmọ̀ wá wo òdì pé kí la fẹ́ fi rẹ̀ kí la fẹ́ gbé lọ lè bọ́ lọ́hùn ẹni tí pọ́ bá ká mọ́dọ̀ rẹ̀ ṣe tí ó lọ lè fi jábọ̀ nù ẹni tí ó bá tún dàgbà náà òun náà tún wá dàgbà yóò wá di àkékù ejò torí pé òun náà ọmọ béèrè ọ̀rọ̀ sínú rẹ̀ lọ́jọ́ ọ̀la takaza nasuru wusan juhala dakala nabi sallallahu alaihi wasallam ala sha'ab anabi wọlé lọ lè wọlé ó wá lọ lè kí ọ̀dọ́ kan ìgbà tó wọlé láti kí ọ̀dọ́ yìí wọ́n wá fi sí ẹ́kìl mọ́t ọ̀dọ́ yìí àárẹ̀ tó mú yí tọ́lọ́jọ́ ni kó ló ní kó lọ́la ni ànábì wà lọ lè kí àti ẹ̀tí tàwa tá tún súnmọ́là tún bára wá sọ yóò àì sọ́dà wọn tí 99% ọ̀dọ́ lónìí nílùú yìí lérílẹ̀dè lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ajẹjẹ amúgbó àwọn ọ̀dọ́ ẹ̀wòwò orin lọ́dọ́ ń gbọ́ kí wọ́n bá ti rí wọn lójú tí wọ́n fi orin ni orin gbogbo ìgbà tí kò ní máa palà káì àgbẹ́kùn padà wá débi ìwé gan wọn wá tún mọ ìwé náà mọ́ ẹ lọ sí gbogbo secondary school kẹlọ lè wo òdo ó bù sẹ́kùn ni pé ayé yín gan lẹ́ẹ̀rí mọ̀ yìí kásìrà dúnìá wà láàkàrà dáríkà kùsìrán mòbí táyé gẹ́tẹ́ ìjẹun táwọn bàbá àti ìyá gbófin fẹ̀mí balẹ̀ gan lẹ́tún wá pàdánù rẹ̀ kámọ̀ ti wá sọ tàlìkì àmọ́ torí pé àbámà méjì náà lèyìn ṣe ọ̀nà méjì àyè méjì làbámọ̀ ti wá fún gbogbo ọmọ ẹ̀dẹ́yàn àbámà nígbà tẹ́mi bá fẹ́ jáde àtàbámẹ̀ nígbà tí wọ́n bá ń pín èrè ń kálukú ló jáde kìámà àbámẹ̀ gbàtẹ́mi bá fẹ́ jáde yàyọ lajínà àmànù látòlè ikú amúhálùkún wà láwọ ládùkún anzikiri láà mọ́jẹ̀wó ìyàwó bá tiẹ̀ jẹ́ o kó kọ́ mọ́mọ́ fa àsọdákọ̀ wà á kún nínú tẹ́mi bá fẹ́ jáde

ọ̀dọ́ ní sọ bẹ́ẹ̀ yìí ni o inú ìrànkà àforíjì ọlọ́run